ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní Bembeyeke TV ọ̀dẹ̀ òdùnbí mo fẹ́ fún yín ní kinní kan wò ná lórí ètò yìí <laughs> ibi tí nǹkan dé dúró àti tó gbà báyìí mo fẹ́ fi hàn yín àwọn agbábọ́ọ̀lù kan àwọn agbábọ́ọ̀lù kan ní apá ibìkan ní Nàìjíríà eléyìí bí wọ́n ṣe ń múra báyìí ń lélẹ̀. Your ball back. Your ball today You know why? ball wey you carry na that ball see me see you no be one no be one no be only me i don observe you if i dey play. You know what that boy for? He said, you know, believe him, believe him, believe him, believe him, like ten. Mo rò pé rí báàgì kọ́ ni wọ́n gbé kọ́ pa o. Báàgì kọ́ ni wọ́n gbé kọ́ apá o. Kì í ṣe pé wọ́n kàn wò pé àwọn fẹ́ ṣakọ irọ́ o. Okay irú orílẹ̀-èdè táwọn èèyàn bá ti ń jìyà mọ́ra ogun bí ìyẹn kí lè rò pé Eh, báwo lẹ ṣe rò pé nǹkan ṣe rí nígbà tán mọ̀ pé ìsìn ni fúlàní ó kàn wá jí àwọn gbé tí wọ́n á máa béèrè owó wọ́n pé ìsìn làwọn kan yóò pera wọn ní báńdíìtì wọ́n wá gbé àwọn wọ́n máa béèrè tírílíọ̀nù ẹ̀wọ̀n pé tírílíọ̀nù ni wọ́n ń béèrè báyìí ẹ jẹ́ n tún fún yín kẹ́ ẹ tún fídíò yẹn wò lẹ́ẹ̀kan sí. ball wey you carry see me see you no be one no be one no be only me i don observe you if i dey play. You know what that boy is about? He said, you know, believe in the little boy, they believe in like 10. Ah! Bọ́ọ̀lù àti ìbọn báwo náà ṣe jọra ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé ètò ààbò yẹn àti bí nǹkan ṣe rí sìn ìjínigbé lọ́tún ló sì ń sìn ń tó fẹ́ gbà báyìí òun lẹ̀ ń wò yìí mo tẹ̀sí láwọn èèyàn kan tán ní àwọn ìbọn làwọn mọ̀ àwọn ò tiẹ̀ ra bọn pa sílé ní báyìí ibi tọ́rọ̀ nǹkan ń lọ báyìí o pé kó o tó lò ó pa àwọn àwọn gbó kọ̀ọ̀kan fáyẹ̀ dànù ẹ rí báyìí. apò kí ọya lélẹ̀ ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara wọ́n gbọ́n wọ́n jára wọn wọ́n ṣe kí ni wọ́n dira wọ́n dira àbí ṣàmà ní wéwọ̀n gbọ́n báyìí ni wọ́n dira kódà sójà kan sójà kan tún wà tó tún tó tún tẹ̀lé wọn káàkiri ẹ jẹ́ ẹ ẹ tún fídíò yẹn wò ẹ tún fídíò yẹn wò ẹ tún wò Nigerian military náà kọ sí ara aṣọ yẹn nìyẹn ní gbàràgbàrà ìbẹ̀rẹ̀ fídíò yẹn ẹ rí Nigerian military Nigerian military ni wọ́n kọ sí ẹ̀yìn aṣọ ẹ̀ ó wọ bí ìṣòkòtò kò jọ sójà bóyá ọlọ́pàá dẹ̀ ni ìmọ̀ sójà lílé ṣòkòtò sójà ẹ̀rín náà ẹ̀yin náà wò ó kí ló ṣẹlẹ̀ ó ní pé oníkálukú nígbà tí wọ́n ti ń jí àwọn akẹ́kọ̀ọ́ gbé àwọn two hundred and kìíní kan student wọ́n jí gbé àtàwọn olùkọ́ wọn wọ́n ń béèrè fún one ṣé forty trillion naira àgbọ̀rú ẹ̀rí nínú ìtàn ilẹ̀ yìí ìgbà tó jẹ́ wípé lọ́dọ̀ tí wọ́n lọ́dọ̀ haúsá lọ́hùn oníkálukú wọn náà àwọn kan ti ń dira mélòó mélòó àwa ń bí akàn ọ̀pọ̀lọpọ̀ wọ́n á ní ẹ mo wo program obìnrin kan lánàá ó ń sọ pé ẹ ẹ kò sí nǹkan tó jọ ọ́ wípé àwọn fúlàní ọ̀rẹ́ wa ni wọ́n ẹ ká fà wọ́n mọ́ra ẹ gbọ́ a kúkú ń rí oríṣiríṣi à ń rí oríṣiríṣi tó ṣe ṣé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó ń pariwo tó sọ pé òun rí nǹkan báyìí báyìí báyìí ó parọ́ àwọn tí wọ́n ti pa sígbó tí fúlàní ti gé lápá táwa ti rí ṣé irọ́ làwọn yẹn náà pa àníṣe ààfẹ́ ń tó máa máa ṣekú pa àwọn èèyàn wa ìran yorùbá kí ló dé tẹ ọ̀pọ̀lọpọ̀ wa tá a kàn fẹ́ràn láti máa gbàbọ̀dè fúnra wa náà a ní ká jèkuru ọ̀tẹ̀ tán láwo a ní ká jèkuru ọ̀ràn tán láwo irọ́ o ṣe ni wọ́n tún gbọ́n owó ẹ̀ sínú àwo kò mú làákàyè dání rárá rárá rárá àwọn fídíò kan àti máa ṣe fi hàn yín o kòbúlàkà ìdání òkè ń sìn mo rí news kan tó ń sọ wípé eh, àwọn ajínigbé yẹn wọ́n ti reduce owó eh, trillion tí wọ́n ń béèrè o eh, fẹ́ forty trillion tí wọ́n ń béèrè o wọ́n ti reduce ẹ̀ sí one billion naira ẹ dúró náà èwo lè wò èwo lè wò ganan kí ni ìyàtọ̀ kí ni ìyàtọ̀ tó wà ń bẹ̀ torí tá bá ìgbà tó yẹ pé òótọ́ ò ní ká má sọ òun ọ̀pọ̀lọpọ̀ tó wà nílùú ọba tó jọmọ yorùbá wọ́n bẹ̀rù àti wálé ẹnìkan bá mi sọ̀rọ̀ lánàá àwọn bíi mẹ́ta yà ní wọ́n bá mi sọ̀rọ̀ lánàá bíi méjì ni wọ́n ń sọ wípé àti wálé dáyà já òun òun ò tiẹ̀ fẹ́ wálé kódà àwọn ọmọ òun gbogbo wọn wọn à sí ní nàìjíríà mọ́ ìkejì náà ni àwọn ọmọ òun gbogbo wọn wọn à sí ní nàìjíríà mọ́ òun ò dẹ̀ rò pé òun gan wálé báyìí òun ò rò bẹ́ẹ̀ o ńlọ́pọ̀lọpọ̀ wọn ń sọ ẹ sọ fún mi wọn ò ṣe ní sọ pé àwọn ò fẹ́ wálé àwọn míì náà nínú èèyàn tiwa náà ń bì kán mọ́ tí ìmọ̀jọ́ tẹ́lòmíì fẹ́ wálé ni wọ́n lọ dẹ páńpẹ́ dé wọn láwọn béèrè owó lọ́wọ́ ẹ̀ ṣó fẹ́ẹ́ parẹ́ ni ṣọ́ọ̀n náà rọrùn ìwọ̀nba tó ń fi ránṣẹ́ kò tẹ́lòmíì nínú àágùn ojú dẹ̀ nínú òtútù burúkú burúkú burúkú tí wọ́n wà lọ́hùn ẹ já cherish àwọn èèyàn wa Yorùbá Yorùbá Yorùbá àkàrà wa kún àwọn tó yẹ ká ṣe àní ṣe ìran yorùbá kì í ṣe ìran kan tó jẹ́ pé ó gbọ́dọ̀ wá ṣẹrú ẹnikẹ́ni orílẹ̀ wa la wà ẹ̀rí báwọn arábí ṣe sọ pé àwọn làwọn nílẹ̀ wa mo fídíò bọ̀bọ̀ kan náà wà lórí tẹ́ńtẹ̀pẹ̀ o tẹ́ńtẹ̀pẹ̀ o màá fẹ́ kẹ́tù wo fídíò yẹn níbi tó ti sọ pé tẹ́ńtẹ̀pẹ̀ o tẹ́ńtẹ̀pẹ̀ o sọ sọ yànmọ̀yànmọ̀ bí ẹ̀kẹ́nu ẹ̀kan bàjẹ́ bákan wọn ń sọ̀rọ̀ yànmọ̀yànmọ̀ lẹ́nu bí kéèyàn sọ fọnú sí lẹ́nu ẹni tó títí padà tẹ́ o títí padà tẹ́ o sàn sọ̀rọ̀ lẹ́nu ọmọ ìran fúlàní ìran ìran dandan ìran kíran eléyìí tó bẹ̀rẹ̀ sí sẹnu gbòòlà lójú òpó ayélujára lórí afẹ́fẹ́ tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wá ó ẹ orúkọ tá a bá sọ nǹkan ẹni ni wọ́n bá ní pè é bẹ́ẹ̀ ni ń ta bá orúkọ tá a bá pe nǹkan ń bá pe bẹ́ẹ̀ ní pàǹkárà wọ́n bá fi kólẹ̀ ẹ jẹ́ á ṣàpọ́nlé ara wa ẹ jẹ́ á fohùn kan ṣọ̀kan ká fohùn ṣọ̀kan torí tí a bá ń ba lọ bí eléyìí kò ní jẹ́ ní tó máa dáa tó kò ní dáa tó rárá à ń pariwo yorùbá nation yorùbá nation ṣé àwùjọ àwọn èèyàn náà kù wọ́n mọ ohun tí wọ́n ń ṣe tàbá ní òkè o yorùbá fẹ́ dá dúró èyí á mú kí àwọn àtúntò àtàtúnṣe kan wà kì í ṣe pé káwọn kan máa ṣiṣẹ́ káwọn kan máa ná ẹ wo iye táwọn tó wà lé aṣòfin gbogbo wọn tí wọ́n sọ pé àwọn tí wọ́n ń gbà ẹ̀bẹ̀ gbọ́ ti eh, eh, budget padding budget paddling gbogbo ẹ̀ pátápátá ẹ wo gbogbo ẹ̀ mọ́ramọ́ra kò yẹ kó máa rí bẹ́ẹ̀ wẹ́ẹ́ fídíò kan yìí àwọn ajínigbé tí wọ́n gbámú tí wọ́n gbámú wọ́n lé ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kan wọ́n lọ bí ẹgbẹ̀rún méjì wọ́n lé ní ẹgbẹ̀rún kan wọ́n lọ sí bí ẹgbẹ̀rún méjì tí wọn ò bá wọ méjì gan ẹ rí fídíò yẹn àwọn ajínigbé tí wọ́n gbámú <laughs> ah àwọn òkè ọya lọ́hùn gan tán jẹ́ apá àríwá tó yẹn pé a ní fúlàní a ní àwọn haúsá níbẹ̀ yẹn gan àwọn haúsá yẹn gan ó ti wọ̀ wọ́n lára tán náà o ṣùgbọ́n àwọn náà ṣe wàá fẹ́ máa tún sáré pé káwọn náà lè jàjà bọ́ ṣùgbọ́n kì í ṣe tó rọrùn. ẹ wo àwọn fúlàní tí wọ́n gbá mú bẹ́ pọ̀ tó ẹ wò ó. Yeah. ọṣẹ ọṣẹ burúkú burúkú burúkú burúkú burúkú ni wọ́n ń ṣe nínú ibi tó wà yẹn ẹ wọ́n wọ́n á fi so nǹkan mọ́ wọn lọ́wọ́ àwọn kan nu wọn wọ́n so ẹsẹ̀ àwọn míì ẹsẹ̀ ẹsẹ̀ àwọn míì mọ́ramọ́ra ni wọ́n so mọ́ tó dà wọn nílé sá lọ ẹ wo bá ṣe pọ̀ tó sáwọn ilé ìwọ̀n lọ bí ẹgbẹ̀rún méjì mẹ́ta gan ẹ̀dá bá kà wọ́n wọnú bẹ́yẹn bẹ́yẹn ni o kí ẹ wo oró burúkú tí wọ́n sọ sẹ́ rẹ̀ nínú igbó yẹn oró burúkú tí wọ́n ń ṣe ìsọsẹ́ burúkú yẹri wọn wọn wá ń wò yóríyórí bí ẹni ọkọ̀ jálẹ̀ kò yẹ kí nǹkan máa rí bí eléyìí rọ yẹri wọn yẹri wọn yẹri wọn àwọn ajẹ́ntu bí ọ̀pẹ̀ tí iná mú tó bá gbàyàn kan mú. Hey. Mm ẹ wo àwọn ọ̀kadà tí wọ́n lò náà ṣe ń béèrè kíní kan motorcycles bike tí wọ́n béèrè oríṣiríṣi àwọn ọ̀kadà tó lò náà fi lè gbé wọnú gbó lọ ṣọṣẹ́ burúkú wọn. tẹ́ bá wo fídíò yìí tán mo fẹ́ fa ọ̀rọ̀ kan jáde mo fẹ́ fa ọ̀rọ̀ kan yọ ó ṣe pàtàkì kẹ́ gbọ́. àwọn tí sójà mú àwọn sójà yẹn wọ́n dúró sẹ́yìn wọn wọ́n dúró gbogbogbò káàkiri wọ́n kẹ́ra wọn lẹ́bi ìbọn ni o. Paulinho. Paulinho, Good yourself come Good, Paulinho. Press, you The other camp, See get wetin you snap. Kai, come on. Hey, Rick gone. This thing ẹ̀rọ kadà àwọn tí wọ́n ń lò ẹ̀rí jẹ́nítà fi ń sùn. ẹ̀mí tó ti tọwọ́ àwọn ilé ìbọ̀ ẹ wo báyìí pọ̀ tó ẹ wá wo iye ẹ̀mí tó ti máa tọwọ́ wọn bọ̀ ẹ wo iye títì tán ti máa dá ẹ wo iye ọ̀nà tán ti máa dá ẹ wo èrò. carry yourself open that road open the road like this straight. tẹ́lẹ̀ ẹ kàn máa finish wọn lẹ́sẹ̀kẹsẹ̀ lójú ẹsẹ̀. just open am carry yourself comot for road open am like this straight bẹ́ẹ̀ wọ́n máa clear àwọn lójú ẹsẹ̀ ni kò sáàyè ká lọ kábọ̀ àbúrò lọ́kábọ̀ lọ́kábọ̀ nìkan sọ pé wọ́n fẹ́ ṣe eh, kí náà ń porúkọ ẹ̀ fún wọn ìforíjì ni ọ̀pọ̀lọpọ̀ wọn míì gan gbádùn ju ọmọ tó jẹ́ pé ó jìṣẹ́ jẹ́ pé kò kò lapa burúkú sórílẹ̀-èdè pa rere lónìí kí wàá lọ́nà téèyàn fi wá níwò pé ó yá kó gbẹ́pẹ̀ dání nka kú dọ́mù yẹ́ gbé náà yìí náà wù àwọn táwọn ilé bá kó ẹ̀bọ́n yín sọṣẹ́ ẹ̀kún ẹjọ́ níbo náà ṣe wọlé òkè wọ́n wọlé tán kí ìjọba ń ṣe lé lórí wọ́n á ṣe nǹkan kan èyí tó máa ń ṣe nǹkan ni ó yẹ kí àwọn kíní ti lọ rodò lọ mú mi wọ́n ń pọ̀ sí ni. ẹ rí wọn. ṣe gbọ́. fúlàní dájì fúlàní dájì fẹ́ bàbá bàbá. bàbá ká jẹ́ fúlàní bàbá dájì. àwọn fúlàní náà ni. iṣẹ́ náà lọ́ta àwọn sẹ́nà bush. wẹ́yọ̀ pikin bàbá. tọ́ mọ̀ pé ẹ ti rí fídíò yẹn. ẹ wá sọ fún mi pẹ̀lú gbogbo eléyìí tá à kọjá ìgbà wo la fẹ́ ṣe léyìí dà ohun tó yẹni ló yẹni oko ọrùn ya díẹ̀ ìgbà wo la fẹ́ ṣe léyìí dà oníkàlùkù fẹ́ jápa kò tí fẹ́ bẹ́ẹ̀ bá bèrè fẹ́ àwọn fẹ́ o bẹ́ẹ̀ lọ́tọ̀ fẹ́ jápa everybody fẹ́ jápa balẹ̀ ogun ìdílé wà lọ́tọ̀ ogun orílẹ̀-èdè gan wà lọ́tọ̀ torílẹ̀-èdè yẹn gan le ju ogun ìdílé lọ torí wọ́n wọ́n yí kádàrá àti gbogbo ẹ̀ lọ síbi tí ò tiẹ̀ yẹ tí ò tiẹ̀ tẹ́ni yẹn ò tiẹ̀ lérò láyé ẹ̀ bẹ́ẹ̀ ni níbi tẹ́ni yẹn ò tiẹ̀ lérò nílé ayé ẹ̀. ok mo ní mo fẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ wo gbogbo àwọn ajínigbé àwọn gbogbo wọn tí wọ́n bá ń ṣe pọ̀ tó ẹ wo bá ń ṣe pọ̀ tó yẹn ẹ wá sọ fún mi wọ́n wá dẹ̀ wà nínú igbó kan igbó ibì kan wọ́n wàá ní pé wọn ò rí wọn bá ṣe pọ̀ tó yẹn ok fine bọ́n ṣe wá wà yẹn bọ́n ṣe wà yẹn kí wọ́n wá lọ sọ sẹ́ńbì kan wọ́n kó àwọn students tí wọ́n jẹ́ two hundred and eighty something àbí nǹkan ni mo gbọ́ àbí sixty eight àbí kìíní kan ṣá two over two hundred going to three hundred wọ́n kó wọn wọ́n kó olùkọ́ wọn wọ́n dẹ̀ kó wọn rìnrìnrìn àjò láti inú ìlú tí ilé ẹ̀kọ́ yẹn wà wọ́n kó wọn wọnú igbó igbó ìpele ìpele nínú igbó ìpele ìpele ọmọ àgbẹ̀ ni mí yà ọmọ ohun tó túmọ̀ sí ìpele ìpele ní inú igbó tẹ̀ ń wò yẹn àwọn ibìkan náà jẹ́ pé ó kọ́ máa jẹ́ láàárín etílé tó bá yá wọn á máa dé àwọn inú igbó gangan tó jẹ́ pé inú oko because wọ́n á máa dáko láwọn ọ̀pọ̀lọpọ̀ bòmíì wọ́n á gba gbogbo bẹ̀ kọjá o wọ́n á kúrò ní gbogbo àwọn ibẹ̀ yẹn wọ́n á tún ṣe àwọn máa wọnú àwọn igbó igbó igbó kán tó wá máa wọnú àwọn igbó kìjì kìjì kìjì kìjì òkè wọ́n gbéra bẹ́ẹ̀ wọ́n ń lọ wọ́n ń lọ àwọn security agencies tí ó wà ní orílẹ̀-èdè yóò kéré o a ní àwọn ọlọ́pàá lẹ́lẹ́kajẹ̀ka bọ̀ ká má ka ìwúlẹ̀ máa ka àwọn ẹ̀ka wọn rẹpẹtẹ ẹ jẹ́ nǹkan mẹ́nubà DSS àwọn bíi SWAT àbí kí náà porúkọ eh, eh, wà ń bẹ̀ àwọn bíi NSCDC abuare labolu wọn àánú wọn àwọn eh, ndla wà nù wọn àwọn kí ló ń porúkọ wọn yìí tí wọ́n máa ń sọ àwọn immigration àbí iṣẹ́ immigration kan ni wọ́n hẹn custom wọ́n wà wọn gbogbo wọn wọ́n wà ń bẹ̀ àwárí ẹnìkankan ẹnìkankan tó tiẹ̀ wá kẹ́fì wọn tàbí tó tiẹ̀ wá gbógun jà wọ́n láti gba àwọn akẹ́kọ̀ọ́ ìkàlẹ̀ ẹ rí i pé wàhálà ti wà ẹ kó àwọn èèyàn àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe ọkàn tí ì ṣe méjì ẹ̀ mọ̀ pé tí èèyàn púpọ̀ bá ń kọjá bí kan ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ pé yẹ nǹkan kan kọjá wọ́n kó wọn kúrò láàrin ìlú wọ́n ń kó wọn lọ wọ́n ń kó wọn lọ tó bá jẹ́ pé mọ́tò ni wọ́n gbé wá ó yá ẹ wòye mọ́tò tó máa fi kó èèyàn tó lọ sí three hundred pẹ̀lú àwọn tó wá gan pẹ̀lú àwọn gangan fúnra wọn wọn lè jẹ́ èèyàn kan tàbí méjì ló wá ká wá calculate gbogbo wọn yẹn náà papọ̀ tá a bá kó wọn jọ ẹ wo iye táwọn yẹn náà máa jẹ́ lọ́tọ̀ kì í ṣe bí pé kí gbogbo wọn kán mọ̀ wọ bíi three hundred lápapọ̀ pẹ̀lú àwọn olùkọ́ àti gbogbo ẹ̀ kéèyàn bíi three hundred èèyàn kí wọ́n wá máa lọ tàbí ó lé three hundred kí wọ́n máa kóra wọn lọ láàrin ìlú kán máa rìn lọ láàrin ìlú kán wá wọnú gbó ẹ nínú ìlú yẹn kò sí ètò ààbò kan kò sí elétò ààbò kankan bẹ́ẹ̀ kò sáwọn force kankan bẹ́ẹ̀ àbí ejò lọ́wọ́ ná ẹ let's call a spade a spade ká sọ ká because tí kì í bá ṣe wípé wọ́n àwọn kan mọ̀ sí ok àwọn security personnel oríṣiríṣi àwọn agencies ìjọba elétò ààbò oríṣiríṣi kí ni wọ́n ń wò tán bá kóyàn la ibì kan kọjá nínú igbó nọmba one mọ́tò náà wà lò wá mọ̀bà wa lo mọ́tò ṣẹ̀ṣẹ̀ náà wà fi rìn òkìká náà wà fi ṣẹ̀rìn tó bá dénú gbó tó bá yá ẹsẹ̀ náà máa fi rìn lọ tó bá dáwọn lẹ́fù kan àwọn ibìkan máa jẹ́ kí mọ́tò nílé dé gbogbo ipa iṣẹ́ ọ̀nà wọn ipa ọ̀nà tí wọ́n tọ̀ yẹn ah, béèyàn kan ṣoṣo gan àbẹ́yàn bíi mẹ́ta mẹ́rin bá rìn nínú igbó ẹ máa máa rí oníbà ọmọ àgbẹ̀ lèmi èmi ti wọnú gbó dáadáa rí mo mọ bó ṣe máa rí tí èèyàn bá kọjá níbìkan láàárọ̀ ọjọ́ kan even ọ̀nà tó jẹ́ common ọ̀nà ọ̀nà tóró tó ta máa ń rìn yẹn ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ àgbẹ̀ tàbí tẹ́ ti ṣe àgbẹ̀ rí ẹ máa understand nǹkan tí mò ń sọ yìí ọ̀nà tóró tó gan tóró tó tó wà ní oko bí èèyàn kan bá ń rin ibẹ̀ lọ tó bá ń rin ibẹ̀ kọjá lónìí ìyẹn ní ìdájí tàbí láwàárọ̀ tí ẹ bá débẹ̀ ẹ máa mọ̀ pé èèyàn ti gba ibẹ̀ kọjá lọ́jọ́ yẹn mi ì sọ̀rọ̀ pé ká nílẹ̀ gbẹ ká nílẹ̀ gan gbẹ ẹ máa mọ̀ torí lára bẹ́ẹ̀ bá ṣe ń gba ibẹ̀ kọjá ẹ máa rí ojú ẹsẹ̀ wípé ewé ojú ewé gangan normal normal ojú ewé báyìí ló máa fi dúró sókè báyìí ẹ máa rí pé ìmí àti tẹ̀ ìyẹn pé ibi ara àwọn ibi tí ojú ẹsẹ̀ tó ti gbá ewé ewé máa fẹ́ ó ní bá a ṣe máa mọ̀ àwọn tí mo mọ̀ wọ́n á jẹ́lẹ́rìí mi lórí eléyìí ẹ máa mọ̀ ṣáá ni pé èèyàn kọjá nu igbó yìí bí èèyàn bá dẹ̀ ti kọjá ńbẹ̀ lọ́jọ́ yẹn máa mọ̀ ká tó wá sọ ẹsẹ̀ girigiri girigiri ẹ wo adúrú ẹsẹ̀ tó ń tẹ̀lẹ̀ tó ń tẹ̀lẹ̀ tó ń tẹ̀lẹ̀ tó ń tẹ̀lẹ̀ kọjá ẹ wojú inú igbó tí wọ́n máa là kọjá kí wọ́n tó dé gbogbo ibẹ̀ yẹn ó dá mi lójú pé wọ́n lè máa sá hundred meters ní ọbọ̀ yìí wọ́n lè máa sá eré pé gbogbo àwọn yẹn náà gbogbo eré náà ni wọ́n wọ́n máa sá rìn kò lè ṣeé ṣe kí wàá ló dé tí kò wàá lè sí pé wọ́n gbá wọn mú tàbí wọ́n mú wọn títí títí ok mo ti rìnrìn jìnnà gan jù ó dàbí mo ti rìn jìnnà jù ìgbà tí wọ́n ń bọ̀ wá wọ́n kó àwọn amúníṣẹ́ àwọn nǹkan ìjà ogun dání wá sílé ẹ̀kọ́ yẹn bí wọ́n ṣe kó wọn wá bí wọ́n ṣe wá sílé ẹ̀kọ́ yẹn sọ fún mi ṣé àwọn ọlọ́pàá torí tí man travel máa ń pàdé wọn lójú ọ̀nà o à á pàdé ọlọ́pàá lójú ọ̀nà à á pàdé fẹ́fàrẹ́s lójú ọ̀nà à pàdé VIO lójú ọ̀nà à pàdé àwọn kọ́sítọ́ọ̀mù à pàdé tí man travel láàrin ìlú kékeré kan sí ìlú kan mo máa ń bá wọn pàdé tèmi àwọn tá a wá ń bá pàdé yìí ṣé irú wọn yẹn ṣé kò sí wọn lójú ọ̀nà wọn máa ń lé wọn kúrò títì lásìkò àbí òun ni kò yé mi tá bá dẹ̀ lé wọn kúrò ṣebí wọ́n á lè ta àwọn yòókù lólobó pé nǹkan báyìí ń lọ sí ọ̀nà báyìí báyìí báyìí àwọn báyìí àmọ́ra ogun báyìí ni wọ́n dì o ẹ jẹ́ ká tètè lọ dojúkọ wọn o wọ́n á ti já àwọn elétò ààbò yòókù kí ló kí ẹdú kí la ẹ má jà tanra wa jẹ òótọ́ a nílò láti dọ́mú ìyá wa gbé bóyá tí Yorùbá bá dá dúró tá a ṣe bóyá ìyẹn á fún á jẹ́ kí because gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí la fẹ́ lè pè ní Arab nonsense kò lè ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè mi kódà nílẹ̀ adúláwọ̀ wa yìí kò lè ṣẹlẹ̀ láwọn ibòmí because ò lè ṣẹlẹ̀ fúlàní fúlàní ẹ̀yin náà rí àdúrà àwọn tí mo fi fídíò ẹ̀ràn yín lẹ́ẹ̀kan ẹ bá ń ṣe pọ̀ tó ẹ wo bí wọ́n ṣe pọ̀ tó àwọn fídíò wọn ẹ̀yìn lẹ́ẹ̀kan wọ́n ti pọ̀ jù wọ́n pọ̀ pọ̀ pọ̀ wọ́n pọ̀ pọ̀ pọ̀. ẹ wò ẹ̀yin èèyàn wa ibi ọ̀rọ̀ dé dúró báyìí kì í ṣe ń tá a gbọ́dọ̀ kàn máa sọ pé a gba kámú o ń tá gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ gidi sí ni a sì ń sọ à ń sọ bẹ́ẹ̀ bá ń wo àwọn ètò wa lóríṣiríṣi ọ̀rọ̀ Yorùbá a jẹ́ kí ó jẹ́ nǹkan tí a máa kàn fọwọ́ tì sẹ́yìn pé kámú lọ́kùnkúndùn kámú lọ́kùnkúndùn ká mú lọ́kùnkúndùn torí wípé bí àbámúlọ́kùndùn wọ́n ní kéṣekéṣe la ṣì rí kàṣàkàṣà bàbá kéṣekéṣe ń bọ̀ o ó ń bọ̀ o ó ń bọ̀ o àwọn ẹlẹ́sìn wa náà àwọn pásítọ̀ àwọn àǹfà àwọn gbogbo wọn àwọn olórí ẹlẹ́sìn wa àwọn náà tún bà nǹkan jẹ́ ìṣòro kún ṣòro àwọn ẹlòmíín náà ni máwọn ará ìṣòro kún ṣòro àwọn aráàlú ni àwọn náà ni ó ṣàlá àwọn náà ni ó ṣe alátìlẹyìn fún àwọn olóṣèlú àwọn náà ni ó sọ pé ó yá alágbẹjá ló dáa ẹn tàmẹ̀dù ni ó wọlé what for kí là ń fi gbogbo yẹn ṣe kí gan lè re wá nínú gbogbo nǹkan yẹn náà because gbogbo èdè tá à ń ṣe yìí kò mú làákàyè dání tó àwọn náà ni ó sọ kékeré kan àwọn ni ó tún táàtì ọmọ ìjọ gbowó àwọn nínú ìnira gógó táwọn èèyàn wá ó dàbíi tí àwọn èèyàn tẹ̀ ti ń gbẹ́ díẹ̀ díẹ̀ sí náà orí àwọn èèyàn ti fẹ́ máa pé ó ti ń pé ti ń pé bọ̀ ń pé bọ̀ so gbogbo nǹkan yẹn ló yẹ ká mọ̀ gbogbo nǹkan yẹn ló yẹ ká mọ̀ o ìran Yorùbá a gbọ́dọ̀ tanra wa jẹ a gbọ́dọ̀ gbéra jìgì ẹ̀yin náà wo nǹkan tí nǹkan dà náà tí sìmẹ́ǹtì jẹ́ tẹ́lẹ̀ ẹ tí sìmẹ́ǹtì wà báyìí èló èló ń lọ sókè sí ló ń lọ sókè sí gbogbo nǹkan wọ́n bí ojú everybody wá wò pé ah kí lọ́nà àbáyọ ohun gbogbo wà lọ́wọ́ ọlọ́run adẹ́dàá ṣẹ̀dá àmẹ̀dá ọba adániwáyé adániwáyé adániwáyé gé ọ̀rọ̀ ẹni rẹ ní tirẹ̀ mẹ̀kúnnù lẹ́kùn ọ̀nà iná ní tí náà jàǹdùkú ṣìnà lé bàbá wọn. n tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ o oníkálukú ló ti ń gbébọn rìn báyìí o ẹwà àwọn fúbọ́là yẹn wọ́n gbébọn rìn wọn lè jẹ́ kí wọ́n gbẹ ok wọn ṣe ní gbébọn rìn tọ́bájú wọ́n gbé sìn yìí sí náà wọ́n á ní pé kí klọ́ọ̀bù wọn club side wọn ní nàìjíríà bí ó yá kí wọ́n wá sanwó bóyá bóyá wọ́n ń tó kọjá tírílíọ̀nù wọn ò tún béèrè lọ́wọ́ ta ló mọ̀ wọ́n á wò pé àfúbọ́là ni wọ́n nà fúbọ́là ni wọ́n nà ó yá ẹ̀yà ní kóníkàkú gbébọn ẹ̀rí ok nígbà tán gbébọn èèyàn mélòó lẹrù pé máa kú gírí lọ bá wọn bẹ́yẹn orí bọ́ lọ́wọ́ wọn ah, àwọn náà wàá wò wọn wàá wòran àwọn náà tán gbébọn wọn ti mọ̀ pé nǹkan tó lè ṣẹlẹ̀ anytime ni wọ́n ti múra lẹ̀ àwọn gan kó tó sọ pé kí wọ́n wá gbé ìbọn wọn báyìí wọ́n á fáyà ní ibi tẹ́ bá jọ para yín dé ni ah yes now bí tẹ́ bá jọ para yín dé ni bí tẹ́ bá para yín dé ni mo kàn tún tún fídíò yẹn wò ah <sighs> nàìjíríà ó wáá di nǹkan míín pátápátá ó di nǹkan míín pátápátá ó di nǹkan míín pátápátá ẹ ẹ ẹ tún wo fídíò yẹn àwọn pléyà kan ní ní ẹ Zamfara nípínlẹ̀ Zamfara àwọn klọ́ọ̀bù kan bẹ̀ ní láti bẹ̀ wá ẹ máa wo torí pé lọ sí ìlú tó ti tó ti tó tì wọ́n láti lọ gbá bọ̀ wọ́n dì àmọ́ra ni tán ẹ wo ẹ wo fídíò ẹ wo fídíò yẹn. AK forty seven. Your ball back, your ball today is zero. You know why? ball wey you carry see me see you no be one no be one no be only me i don observe ẹ̀rí pé ẹ̀rí pé <laughs> ee no be joke o kò ń ṣeré sẹ̀ kò ń ṣeré rárá kò ń ṣeré kò ń ṣeré kò ń ṣeré oníkálukú ni kó lọ járe báyìí àwọn ọmọ yorùbá kan náà sì rèé wọ́n ti wá ń dì wọ́n ti ń dira wọ́n ń dira lọ́tún dira ló sì pé sẹ̀ káwọn lọ gọra wọn oníkálukú wọn ń dira ni o pé kí fúlàní lọ́ọ́ pa wọ́n dànù ẹni kú sì ní tiẹ̀ gbé àníkànyàn má jẹun pa òun má jẹun pa ọ́ má jẹ́ kán pa ọ́ everybody ń dira ní wọ́n ń dira pé sẹ́ẹ̀ à ẹ wà ní wàá pa wọ́n báyìí o ibi tá a bára wa ni o ibi tá a bára wa làdé olúwa kójọ kó ràn wá lọ́wọ́ ẹ já lọ comment section káfíìrò wa síta. Assalamu kumpe no hande no harakaji no aikiji <laughs> sunday boho so you, you don't come back and here they hiye they shout they shout about to fulani sunday boho yo papa too simo aswe to go you no fit do fulani anything wallahi ori ori ope a swear to god if the government no put mouth for here ba i swear to god sunday boho it will carry big problem for Yoruba land. I swear to God. I swear to God. This time, if you say they kill Fulani like that time, this time, I swear to God, Yoruba people may hear me well. I swear to God, you know they leave you. You know they leave you like that. Oh. You go die if he kill Fulani, you go kill Yoruba. I swear to God. If the government no come arrest Sunday oh, this time, this time, Fulani no dey allow you I swear to God God dey punish you orí ò pé tó yíyá wèrè ni àbí kò sí lórí ni ọlọ́n ọlọ́n if you say Fulani ọba àgẹ Yorùbá ọba àgẹ gọgọ ẹ ọlọ èmi mo sọkún ni èmi Fulani gọgọ ni èmi Fulani gọngọngọ ni ọlọ so yíyá wèrè ni Sunday Igboho or oh, try you go see the thing why dey happen this time e no dey allow you wallahi God dey punish you gbogbo ẹ ti wá gbòòrò báyìí o àwọn bọ́là náà ti ń gbébọn ẹ wá dúró àwọn ẹgbẹgbẹ̀rún àwọn fúlàní tí wọ́n gbá mú sínú igbó tí wọ́n gbá mú ẹ̀mí náà wò ó ń ṣọṣẹ́ ibi gbúgbúgbú wọ́n sì kú o wọ́n pọ̀ pọ̀ pọ̀ díẹ̀ lásán lẹ̀ sí nìyẹn tọ́ ọlọ́run ṣàánú wa ń kú láti gbọ́ pé gbogbo wọn ti ń yàwọ̀ ìbàdàn wọn ń yàwọ̀ ilẹ̀ yorùbá lóríṣiríṣi wọn ẹ̀dẹ̀ṣẹ̀ mọ́ yàwọ̀ trailer trailer trailer náà fi ń àwọn àbíbá ẹ ni mission wọn níbi ẹ̀ka àgbọn fúnra mission wọn ile wọn ilẹ̀ Yorùbá jẹ́ pé àwa fúnra wa gan àtún sóko mọ́ ni ò lè jẹ́ ká lọ mọ́ because ẹ bá lóko wọn nígbà bá pẹ́ níyẹn ẹ́ ti so kó tó di pé Sunday Igboho wá gbà yẹn nípa ọ̀rọ̀ Sẹ́ríkì ìgàngàngbà yẹn gbogbo ẹ̀ ìgbẹ̀yìngbẹ̀yìn ńkọ́ àwọn Fúlàní ló sọ pé yes wọ́n wọ́n wọ́n bọ̀bọ̀ burúkú kan báyìí tó ṣẹnu bíi kínní tó ń sẹ Sunday Igboho àgbẹ̀fọ́kọ̀ tó ti dé kọ́lọ̀ ń kó ṣàánú wa ní kọ́lọ̀ ń ràn wá lọ́wọ́ ẹ wò ó mo kí yín lọ́ọ̀dẹ̀ yìí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé olúwa tóbi lọ́ba fásùgbà ló kọ́ tèmi atj textiles ẹ darapọ̀ mọ́ wọn ẹ bá wọn rajà aṣọ àdìrẹ ẹ wò ó ẹ rí àwọn aṣọ àdìrẹ oríṣiríṣiríṣi tí wọ́n ń tà yẹn ẹ bá wọn rajà ẹ rí dájú pé bẹ́ẹ̀ bá rajà yẹn bí ìgbà tá a fi ń gbé àṣà Yorùbá lárugẹ ni kò wá mọ síbẹ̀ nìkan àwọn ojúlówó gangan gan òun ló wà ńbẹ̀ tèmi tí ń tòótọ́ yóò máa ju wa ṣe láṣẹ Èdùmàrè àwa ní sọnù àti sọnù àní fàkà kan jẹ̀kọ òṣì ló ń jẹ́ bẹ́ẹ̀ kò dé ta lé wa ẹ máa share fídíò yìí fáwọn ẹlòmíì lónìí bẹ̀m̀bẹ̀yẹkẹ Olúwatóbilọ́ba Fáṣùgbà ló mi ẹ já lọ sí bẹ̀m̀bẹ̀yẹkẹ comedy ní YouTube kẹ́ bá ti débẹ̀ ẹ subscribe sí kò wá mọ síbẹ̀ nìkan kẹ́ ẹ̀ dẹ̀ share ẹ̀ fáwọn ẹlòmíín ló ní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 òun ni ẹ máa wò ó.